بسم الله والحمد لله ولا إله إلا الله والله أكبر والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله عليه أفضل الصلاة وأتم تسليم وبعد آه، أليجو tí wọ́n أولا يا أستاذ و تي ni àwọn على wa tí wọ́n ti ń أستاذ pẹ̀lú wa pelu ìsàlámù sí àwọn ará ilé tí wọ́n gbọ́ràn yín. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. àwọn sheikh wa ni a gbọ́ láti kọ́ sálámù sí gbogbo wa. etí a fẹ́ mẹ́nu lé ní òní ọ̀rọ̀ tuntun mí ni ọ̀rọ̀ tuntun mí ni so òun náà ni pé àdánwò ọlọ́wọ́n tí a máa ń pè ní ìṣòro ẹlòmíràn máa pè ní wàhálà so àwọn náà wọ́n ní fìtínà so àbí ká ní aburú tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ẹ̀dẹ́ ènìyàn tó dákun mùsùlùmí ǹjẹ́ ẹni táburú ò ní ṣe ni tó dákun nípa ọ̀rọ̀ aburú yìí afẹ́kẹ́ bá wa ṣàlàyé rẹ̀ dẹ́nlẹ́yìn náà tí aburú yìí bá ń ṣẹlẹ̀ báwo ni mùsùlùmí ó ṣe ṣe láti kojú ìtí ń jẹ́ aburú tó bá ṣẹlẹ̀ sí wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وسلم أكي ويما ياواتي ينبوا بلوغلهم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إكتي أودا والجو لا وجوا ọ̀nà ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa أداو tá ني آتي ń sọ̀rọ̀ nípa àdánwò gbogbo àná ni a يوجي máa ń tí a gbà kọ́lá àwọn dábà kọ́lá àwọn tí èsì nǹkan ti mí gbogbo ẹ̀yàn ni wọ́n máa ti ń jẹ́ àdánwò yìí hmm. tó pé kò sẹ́ni tí ò ní máa ṣẹlẹ̀ sí hmm. kò sẹ́ni tí gẹ́gẹ́ bí ti máa ń sọ pé àìró kádùn yàní kò sẹ́ni kan tó jẹ́ pé hundred percent ni yóò wá di pé ó wà láyé kó lálàáfíà kò sádàwò kankan àìró kádùn hmm. pé àìlálàáfíà fún ọdún kan kí ẹ wá ní ah, lọ́dún kan báyìí o kọ́dà èrí ò tẹ̀ fọ́ mi kọ́dà inú ò tẹ̀ kọ́dà kan báyìí ò tẹ̀ sí mi kọ́dà ìtẹ̀ níṣòro kankan nínú ẹbí àbí ní àtàrà ọmọ nínú èdè yorùbá náà ẹsẹ̀ ìbáwọn nísìnyí so látàdé lè ní ó fi jẹ́ kí a ṣàlàyé fúnra wa kí ni àti ṣẹ̀rí akọ sí owó tí máa ń ṣe ní ládánwò hmm. so àdánwò tí máa ń ṣèyàn ìmí ìbẹ̀ tó yẹ pé ó ṣèyàn lára ẹni fúnra ẹni hmm. ìmí ìbẹ̀ tó yẹ pé látara ọmọ ẹni ni ó ti rádánwò hmm. ìmí ìbẹ̀ tó yẹ pé látara dúkìá èèyàn lè yóò ti rádánwò so gbogbo àdánwò yìí ìmí ìbẹ̀ tó jẹ́ pé àdánwò tó wà físíkà ni yàní àdánwò tá a lè fojú rí ni ìmí wà tó pé téèyàn lè fojú rí ni so gẹ́gẹ́ bí àárẹ̀ ti máa ń ṣèyàn eré ń fọ́ mi inú ń ro ara ń ro mí gbogbo eléyìí àdánwò náà la kà á kún so gẹ́gẹ́ bí míì náà tó jẹ́ pé ìyàní bóyá èèyàn ń ṣe bísíǹsì ni kò wá ń ṣe dáadáa bóyá èèyàn owó bóyá owó parun ni bóyá gbogbo àwọn nǹkan mìíràn tá a mọ̀ wó pé àwọn kẹ́kọ̀ọ́ kò díṣẹ́ àbí nǹkan nǹkan kò yé gbogbo eléyìí ní sinmi ara àdánwò náà ni so a máa ń kà kún lè pé eléyìí òun bí wàá tó yẹ pé spiritual la máa ń pè so gbogbo eléyìí náà ara àdánwò náà ló wà so àmọ́ kí ni islam sọ fún wa nípa àdánwò hmm. tábà wọnú suratul ankabut aya hmm. ẹlẹ́ẹ̀kejì sí ẹlẹ́ẹ̀kẹta hmm. a rí pé allah subhanahu wa ta'ala sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun allah subhanahu wa ta'ala ní sí àwọn èèyàn rò ipe káfà wọn lẹ̀ an yaqulu amanna wa hum la yuftanun pé àwa kan fi wọn lẹ̀ wọ́n máa sọ pé ah, a nígbàgbọ́ wọ́n máa sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah wọ́n máa fi ìmánì rẹ̀ fúnra wọn wa hum la yuftanun àwa ní dáhùn wò rárá. Hmm. a kàn fi wọ́n lẹ̀ lérí àpè mọ́ra tí wọ́n ń pè mọ́ra wọn tí wọ́n rò bẹ́ẹ̀ ni pé a ní dáhùn wò rárá hmm. tàbá ti rí pé abá ti lágbàgbọ́ òsì gbàgbọ́ náà nù hmm. ẹ rí i pé eléyìí ìsìfàmù nǹkan Allah subhanahu wa ta'ala fèsì fún wa yàní pé eléyìí ò kété pé ń bi wá àmọ́ fi ń kọ̀ fún wa ni pé kò rọrùn yàní só rọrùn ni kẹ́ kama máa bẹ kama máa dẹ̀yìn wò kẹ́ sọ pé ah, ẹ̀sìn nígbàgbọ́ so walillahi masalul a'la ẹ rí i pé n tá àwọn fi ń mọ̀ láwùjọ wa náà ike àwọn eléyìí àwọn tó wà ní first class ni eléyìí àwọn tó wà ní second class ni ìdánwò náà la máa fi mọ̀ nílé ẹ̀kọ́ abalọ ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ àti ìdánwò láti mọ̀ pé ah, ẹni yìí o òun ló gba wájú mm. so irú ìdánwò náà ni Allah subhanahu wa ta'ala náà máa ń ṣe fún wa látara pé ah, a ní ìgbàgbọ́ so Allah subhanahu wa ta'ala wá ní kó yí wa pé táyọ̀ fi parẹ́ kò sẹ́ni tí ó jẹ́ nàbà wà nù àdánwò tó wà ní ah, àdánwò tèmi èmi nìkan ni wọ́n ń dánwò ni hmm. àbí àdánwò tí wàá kẹ̀mí nìkan ó ní walaqad fatanna alladhina min qablihim hmm. ibi àwọn tó ti kọjá síwájú wọn àwọn tó ti kọjá síwájú wa Allah subhanahu wa ta'ala ti dánwò fàlà yàdà mọ́nà Allahu alladhina sadaqu wàlà wala ya al-kadhibin láti rí niile ni Allah subhanahu wa ta'ala ló ti wá rí àwọn tó jẹ́ pé wọ́n sòdodo àwọn tó pé ìmánì tán láwọn ní ẹ̀wọ́n ní ìmánì lódodo lóòótọ́ wàlà yàdà mọ́nà al-kadhibin yóò a rí ah, pa pa so nítorí pé táwọn dé láàbì mọ hmm. táwọn dé bìkan já hmm. so láti mọ̀ pé ah, ló ń pa òní náà so abáyà nǹkan kan sí ọmọ rẹ̀ àárẹ̀ kan sí ọmọ rẹ̀ wá dọ̀ síbítù wọn á tọ́jú ẹ̀ tọ́jú rẹ̀ wá ní ah, ẹfẹsẹ̀ lébọ̀ ẹtì báwọn nísìnyí so wọn á mú ọdọ́dọ̀ bàbá kan àbí wọn ní wọn mú ọdẹ ìlú kan àbí wọn mú ọdẹ ọ̀dọ̀ ẹnìkan pé gbogbo àwọn nǹkan báyìí àtẹ̀yìn bá ti ń tẹ̀lé wọn lọ ó túmọ̀ pé òun fẹ́ẹ̀lì níbi àdánwò tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ ṣe fún ọ̀nà mm, mm. so àdánwò yìí ṣé kí Allah subhanahu wa ta'ala bá wá sàdánwò fún yàn so ó túmọ̀ pé kò nífẹ̀ẹ́ yàn ni àbí fìyà jẹyàn ẹtì báwọn àbí àwọn tí wọn ládánwò òun nísìnyí báyà àwọn tó dáa níwájú Allah subhanahu wa ta'ala hmm. ju àwọn lọ òun náà ládánwò fi ṣẹlẹ̀ sí. Hmm. so eléyìí látara àyàtà kà fúnra wa yìí á ti kọ́kọ́ rí gbọ́ yé pé kò rí bẹ́ẹ̀. so tabatun wa lọ wọnú hadithu anabi sallallahu alayhi wa sallam hadithu àfàwà sa'ad bin abi waqas radiyallahu anhu tí ó wà nínú sunan ibn majah ó wà nínú sunan tirmidhi ó wà nínú sunan an al-kubra hmm. so hadith yìí àfáwà Sa'ad ibn Abi Waqqas ó bi ànábì sallallahu alaihi wasallam pé ayyu nasi ashaddu bala'an ìpè èwo nínú àwọn èèyàn ta lẹni tí àdánwò rẹ̀ máa pọ̀ jù ta sádánwò rẹ̀ ti máa lé kókó jù nínú àwọn ẹ̀dá yàrá tí Allah subhanahu wa ta'ala máa fi àdánwò kan jù qal ẹ̀wù sí ànábì fún ànábì ní al-anbiya àwọn ànábì ni <clears throat> àwọn ànábì Allah subhanahu wa ta'ala àwọn làdánwò wọn máa ń pọ̀ jù ẹ̀wù ní ti ta ló súnmọ́ Allah subhanahu wa ta'ala tó àwọn ànábì rẹ̀ kò sí ta ló fẹ́ràn tó wọn kò sí hmm. so síbẹ̀síbẹ̀ náà ni tó wá sọ fún wa pé àwọn ànábì ni àdánwò wọn máa ń pọ̀ jù hmm. so gbogbo wa náà sì ní àmọ́ wa jẹ̀rán ipe hmm. ah, a bàbá tiẹ̀ lé dépò ànábì mọ́ ká súnmọ́ ànábì sallallahu alaihi wasallam kájọ wà pẹ̀lú ànábì kájẹ́ ní Allah subhanahu wa ta'ala kájọ wà pẹ̀lú ẹ̀ nínú àlìjẹ́nà tó wà lójú àlìkìyàmà ànábì wa ní fún mal amsal fal amsal lẹ́yìn náà àwọn tó bá ti ṣe kí ni àwọn tó bá tún súnmọ́ wọn àwọn tó bá ti rí bí irú wọn. Hmm. so a jẹ́ pé mùmíní ti máa ń rẹ kàn pé òun fẹ́ wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam hmm. nínú àlìjẹ́nà òun fẹ́ yójú rẹ̀ Allah subhanahu wa ta'ala òun náà gbọ́dọ̀ mọ arí sí àdánwò. Hmm. ìgbà táwọn àdánwò bá wá dé bá òun kó wá rí pé àdánwò ló dé yìí bóòlù tó wọ́n fẹ́ ní àbọ̀ wọn pàṣẹ. so anabi ní fún amsal fal amsal lẹ́yìn náà àwọn tó àwọn tó bá tún fẹ́ ní ipò gíga bí wọn àwọn náà tó máa rí àdánwò so ká má fọ̀rọ̀ gùn lórí ọ̀rọ̀ pé àbíyá ká má lọ bí àwọn ànábì tó ti kọjá ẹjá fi àtàrà ànábì sallallahu alaihi wasallam àdánwò wo ni Allah subhanahu wa ta'ala òfin kan àdánwò ká má rí jẹ òfin kan nábì àdánwò nínú pé kí àwọ ẹni kú òfin kan nábì àdánwò nínú pé kí èèyàn fọwọ́ ẹni kó mọ fi gbọ́ ọmọ rẹ̀ sí so síbẹ̀síbẹ̀ náà ànábì ò wá ronú débi pé ah, ah ebi ìwọ lóun náà mi jẹ́ bó o ti fẹ́ràn so ilé ìyá nẹ́bí ńlá kalẹ̀ fún wa ni pé ń kírun kò ní kó mára dánwò lára ọmọ rẹ ń hmm. gbàwẹ̀ kò ní kó mára dánwò mi dúkìá rẹ ń ṣe dáadáa ogun tó yẹ kí n máa ṣe kò ní kó mára dánwò látara fámìlì rẹ hmm. so gbélé yìí níṣẹ́ báyìí Allah subhanahu wa ta'ala fẹ́ fi tẹ́sì ìmánì rẹ wò ni pé bóò ló ṣe ṣe nígbà tá a bá fi dán o so ànábì wa tẹ̀síwájú pé yùkítàlà rọ́jùlú àlàhásàbì dìní yàní pé wọ́n máa dẹ́yàn bí ẹ̀sìn rẹ bá ṣe rí òun náà ni wọ́n máa làdánwò ló ṣe máa rí ẹ̀sìn báwọn sí bí ẹ̀sìn rẹ bá ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdánwò rí ó ṣe máa fa nǹkan dínuhu sọlban hmm. ànábì tó wá jẹ́ pé ẹ̀sìn rẹ bá le tí mọ́nì rẹ bá gágán hmm. tí sí mọ́nì rẹ le dáadáa tó rí pé ó tẹ̀síwájú dáadáa níbi mọ́nì ànábì ní ìṣítàdàbàlà òhù àdánwò rẹ ló ṣe ṣèkìní ah. àdánwò rẹ ló gbópa bẹ́sìn rẹ bá ṣe nípa tó bẹ́ẹ̀ náà ni àdánwò rẹ tó máa retí bẹ́ẹ̀ náà ni ó ṣe gbópa tó hmm. wà nǹkan fi dínìhì rẹ́kọ̀tún òbútúlìyà alàkọ́dìrì dínìhì tó bá jẹ́ pé ẹ̀sìn rẹ bá ẹ̀sìn rẹ bá tún ṣe kí ni ẹ̀rìn tẹ́sìn rẹ bá lẹ tẹ́sìn rẹ tún ṣe kí ni tí ò wúwo tí ò nípa dáadáa hmm. òbútúlì àlá kọ́dìrì dì nìyí bẹ́sìn rẹ bá ṣe rí hùn hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe kí ni bẹ́ẹ̀ náà wọ́n ṣe dá o anábìyàrí fama yẹ́bùrọ̀ àwòlùbàrà òbí hatta yatrukahu yamshi ala al-abd wa ma alayhi khatiya so adawo yìí ko ani ma ye ko ni mo tí ó ma ṣẹlẹ̀ sí mu'mini adawo hmm. ma ba níbi ọmọ yóò ma ba níbi dúkìá títí tó pé adawo yìí yóò padà wá sọ di ẹni tó jẹ́ pé kò wá ní lẹ́sẹ̀ kankan lọ́rùn ma hmm, hmm. so látara bí hadith ya rí pé adawo yìí allah subhanahu wa ta'ala ó ń bá wa fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ni ẹni tí yẹn bá fẹ́ràn yìí fẹ́ kó ní láìsí so ọ̀nà tí Allah subhanahu wa ta'ala fi ń pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ òun náà ní níbi kíni látara àdánwò tí máa fi ń kàn wọ́n tó bá ti wá ní sùúrù yóò máa fi pẹ̀sẹ̀ rẹ́rẹ́ so bákan náà tá bá lọ wọnú hadith anabi mi tó wà nínú sunanu tirmidhi nínú hadith abu hurairah radiyallahu anhu anabi ni ma yazalu albala'u bil mu'min wal mu'mina fi nafsihi wa waladihi wa malihi ó ní àdánwò kò ní yẹ kò ní máa bò tí ó máa ṣẹlẹ̀ sí mùmìnì lọ́kùnrin wàlmùmìnà àti mùmìnà lóbìnrin hmm. so ara yìí tún wò pé lọ́wọ́ èmi ò rárá fi gbàdánwò ànábì ló rárá fi gbàdánwò hmm. ah, ah, ọ̀rọ̀ tí ò dáa ni ó jẹ́ mùmìnì ni àbò fẹ́ kí má nìyó ga so mùmí ní gbọ́dọ̀ rẹ́dì pé òun rárá láti fi gba àdánwò kó ṣe kí ni kó sì ní sùúrù lórí ẹ̀ hmm. àárín ní àdánwò ní máa yẹ kò ní máa bò tí ó máa ṣẹlẹ̀ sí mùmí ní lọ́kùnrin wàlmùmí àti mùmí lóbìnrin fi nafsihi ẹ wo bí ọ̀nà tí tádàwò ti máa ṣe wọ́n àgbà ànábì ka ogbẹ fún wa ó píkṣọ rẹ fún wa gẹ́gẹ́ ìgbà tó yẹ pé bí ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa hmm. fi nafsihi látara ẹ̀mí rẹ̀ àdáwò tí máa ń ṣe ọ́ ẹlòmíì nìṣẹ́ tó bá lọlé àwọn tí ń lọ káàkiri pé ẹ dákun mo ní nǹkan mo ní ṣòro mo ní ṣòro inú tí ó gbé lọ òun náà ni pé fi nafsihi hmm. pé ẹ̀mí ara mi gangan bò lẹ́sẹ̀ hmm, nífọ̀kànbalẹ̀ àwọn akáńdàmú mi àwọn ayé ń lépa ẹ̀mí mi ìmọ̀ ńláńlá ẹ̀rí ni ti fi nafsihi ibi ẹ̀mí tiẹ̀ ní náà ni pé bó ní ti dáàbò mi ẹlòmíì ẹ ah, eh, gbọ́dọ̀ fi ẹ̀mí ilẹ̀ ọ̀gágán gbàǹgbàǹgbà báwọn wọn náà dira ni wọn náà rora ni hmm. so gbogbo eléyìí inú ibi tí Allah subhanahu wa ta'ala ti máa dán ìyàwó hmm. ibi àti bí ọmọ téèyàn bá bí ìyẹn máa ládàá látara ọmọ hmm. ẹlòmí àárẹ̀ ọmọ yóò máa sàárẹ̀ hmm. ẹlòmí ọmọ rẹ̀ yóò máa kú ni hmm. ẹlòmí ọmọ rẹ̀ yóò máa kẹ́kọ̀ọ́ kò ní yé ni ẹlòmí ọmọ rẹ̀ yóò yàpá lé ni gbogbo orú àwọn ọ̀nà níbàyà àdánwò náà ní tí Allah subhanahu wa ta'ala máa fi ń kàn yàn wà máa lè yìí gẹ́gẹ́ náà níbi dúkìá yàn ẹ̀wọ̀n ní ibi dúkìá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ní ti ń ba adílé adáhùn sí ni pé à ń tà àtà níbi ọjà wa bísíǹsì wa kò lọ́wájú àjèrè eléyìí ṣẹlẹ̀ igbáṣẹ̀ ogun eléyìí òun náà ní máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò fi lóun ṣe kí ni tí ó fi lóun gbé àbùkátà wọn lọlẹ bẹnìkan mm, mm. hatta yalqallaha wa ma alayhi khati'a títí tí tí ó fi jẹ́ ọ̀gbẹ́dà kìámà yóò wá pàdé Allah subhanahu wa ta'ala kò sí ní lẹ́sẹ̀ kankan mm. ẹ̀sìn bá nísìn látara pé kíni látara pé gbogbo àwọn àdánwò yìí àti bá a fi pa ẹsẹ̀ rẹ̀ rẹ̀ so látara di eléyìí láti wá rí pé àwa mùmíní pé àdánwò tá a máa retí ní tá a máa ń pè ní ṣòro oore ńlá ńlá ló jẹ́ fún wa níta àwọn ọmọ ń pè ní sọ̀rọ̀ pé ah eléyìí sọ̀rọ̀ dé bá mi sọ̀rọ̀ dé bá mi ah Allah subhanahu wa ta'ala fẹ́ fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ni mm. gẹ́gẹ́ bí hadith abu hurairah mi tó wà nínú sahih bukhari mm. tí anabi ni man yuridillahu bihi khayran yusuf minhu ẹni tí allah subhanahu wa ta'ala bá fẹ́ orí fún tó bá mm, rori kan ó ní yusuf minhu yóò ṣe kíni yóò sì kan tó bá fàdánwò kan tó bá wá ní sùúrù yóò bá ta yóò bá pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ so látara eléyìí eléyìí ló jẹ́ fún wa nípa wípé ìṣòro tí mùsùlùmí máa ní bó la ṣe máa tán ìṣòro hmm. so látara délé láti pín ìṣòro wa sí méjì hmm. ẹ̀sìn báwo nísìn ìṣòro wa tá pín sí méjì òun náà ni pé àwọn ìṣòro tá a lè fojú rí tá a mọ̀ ní àìsàn ara máa ń ṣèyàn hmm. ìṣòro kan ni bó la ṣe tán eléyìí àwọn nǹkan míì tó yẹ pé kì í ṣe tá a lè fojú rí bóyá à ń wá sọ ni bóyá à ń wá ìgbéga lẹ́nu sẹ́ni bóyá gbogbo bóyá èèyàn ń sún èèyàn ńlá lakálá ni gbogbo àwọn oríṣiríṣi láti máa wò ó ṣe báyọ̀ nísìnyí bóyá nǹkan òní bẹ́ẹ̀ síbẹ̀ kó máa rí ni hmm. gbogbo eléyìí náà ìṣòro kan náà ni hmm. so bó la ṣe máa wá tán ìṣòro méjèèjì hmm. méjì náà lànà bí sallallahu alaihi wasallam ló ṣàlàyé fún wa so àwọn tó bá ọ̀nà tí yẹn ń gbà tán sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yìí so gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe júwe rẹ̀ fún wa òun náà ni ó ṣe déédéé ká ní àwọn àìsàn tá a máa gbé lọ́dọ̀ dókítọ̀ tá a lọ sípítù ibi á ah, ẹ̀dàkùn erin fọ́ mi ẹ̀dàkùn erin rún mi so eléyìí ọ̀nà kanu. jazakumullahu khairan ọlọ́ọ̀bá sọ àwọn ustaz wa ní ẹ̀sán olóore so inshallah ibi eh, tí a fẹ́ wọ̀ nísìnyí bóyá pẹ̀lú ògo Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ so pẹ̀lú ògo Ọlọ́run ọba bí wọ́n ṣe pín ìṣòro sọ́nà méjì yẹn yẹn ni pé àwọn ìṣòro kan tó yẹ pé eh, ẹnìkan ní eh, àwọn àwọn àwọn ẹni masọ́ìbò ṣẹ̀síyà àti àwọn masọ́ìbò ìbáìlúwíyà ah, so náà ní báyìí àwọn àdánwò tó ṣe pé a lè fojú rí àwọn àdánwò tó ṣe pé a lè fojú rí inṣàlá àwọn ó ṣàlàyé rẹ̀ fún wa tó bá di ní ọjọ́ mẹ́jọ àmọ́ àwọn tá a bá fẹ́ pe àwọn ustaz wa sí orí nọ́mbà àwọn ustaz wa Ibrahim Dasuki kí a pè wọ́n sí zero eight one forty five ninety five fifty eight thirty nine màá pè lẹ́ẹ̀kan sí zero eight one forty five ninety five fifty eight thirty nine nọ́mbà àwọn ustaz wa lélẹ́yìí sọjí ká pè wọ́n sí kí a béèrè ìbéèrè tí a bá fẹ́ béèrè insha Allah ta'ala tó bá di ní ọjọ́ mẹ́jọ ẹ̀ẹ́dẹ́gbàjẹ́ ń ṣàlàyé ètò ayé yìí ó nídìí onígbọ̀wọ́ tó a dúpẹ́ fún ẹrú ọlọ́run ọba kan tí ọlọ́run ọba ní kí ó sọwọ́ sí wa ní àsìkò yìí ọlọ́run kó bá wa ṣe àlékún bíbọ̀ àṣírí fún ẹrú ọlọ́run ọba náà so inshallah tó bá di ní ọjọ́ mẹ́jọ kí ni nọ́mbà tèmi náà bóyá tó bá fẹ́ dá sí ètò yìí bákan náà àbí fún ọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ bá ṣe ń lọ zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so àwọn ustaz wa dasuki àti èmi àbùfàtà sọ̀rọ̀ mi ni à ń kí àwọn jàmá pé asalaamu wa rahmatulahi wa barakatuhu.